نعم آه مسألة ولا ذلك عليكم مسألة العادية وسبعون مسألة سمتوان لكم ما عجب الله عليه من داب الورع ìtọ́lọ̀ sílẹ̀rẹ̀ wọn sí wọn àwọn di àìlẹ́yà ìtọ́lọ̀ sílẹ̀rẹ̀ wọn lórí wọn kọ́ láti tí àwọn bẹ̀rù ọlọ́ọ̀bà lápẹjúwe kí ẹ má kí mo jẹ́ máa ń tó pé òun ò fẹ́ sí síárì mi wọ́n rẹ̀ kó síárì mi ni òun ṣe ọmọ ẹgbẹ̀rún kìíní ó di ọmọ ti báhùn tani ẹ̀rẹ́kù ọmọ wọ́jọba lọ́wọ́ aléhìn ẹ̀rẹ́kù ọmọ wọ́jọba lọ́wọ́ aléhìn ní báàbí wọ́ra ìmọ̀ fitilẹ̀ jọlọ́ sí lọ́nà wàlé orí nínú báàbí táwọn kan lọ́ba masalatu lahabi a ashar masala ni ma tsanci wan ẹ̀rẹ́kù wájibi wọ́ra an ìfi jọlọ́ sí lọ́nà yàrí wọn lórí táwọn kan lọ́ba ṣe wòye tẹ́lẹ̀ lakabona ilẹ̀ láàbí tẹ́lẹ̀kù wájibi wọ́n làwọn sọ wọ́n lọ́wọ́ ba nípa pé àwọn fi ẹjọ́ wádìí nílẹ̀ yóò làwọn christians wọn ni wádìí nílẹ̀ níyàwó wọ́n làwọn ní níyàwó ó di yẹwà ẹ nítorí òkun fún bí Muzdalifa ìwé ìdàkàsíwájú yẹn bí kí wọ́n dún Muzdalifa tó ti kún wáyé pé ìgbọ́n sọ fáfá kan lọ́ba méjì ìgbẹ́dàkẹ́nu wọ́n á wù mí pé wọ́n máa ń lọ lé màá rà sílẹ̀ àìsàn náà bí wọ́n kọ́ fún mi fún àwọn mùsùlùmí máa ń gba lọ́pọ̀lọpọ̀ gba pé anabi muhammed sallam báyìí nífẹ̀ẹ́ wa púpọ̀ níbi nífẹ̀ẹ́ wa púpọ̀ ó bá lọ sí hajj haram maka àbí nẹ́múra nẹ́múra ló ti lárí bá ti bó sí àràfá ti bó sí inú ìlú mi àràfá lẹ́yìn ọjọ́ ọjọ́ àràfá ọjọ́ ọjọ́ ìmú bá sílẹ̀ àràfá àti ìmú bá sílẹ̀ àbá sílẹ̀ ìmú bá sílẹ̀ haram one hundred thousand reward ẹgbà ìgbàgbọ́dọ̀ mi lọ́fà àníbi sílẹ̀ tó bá lọ sí àjì kò ní gun àràfá kò ní lọ òkè àràfá kò ní wọnú àràfá àti ìgbà tó bá kí zoro àti ẹsẹ̀ papọ̀ ní haram ní nẹ́mọ́ra ó di kólùbà gbalada kíni one hundred thousand yẹn ní zoro kólùbà one hundred ní ní afro ní ọjà gun àràfá lọ tó wà lára fáyín náà yọ wà lára fa wájìbì nínú ojúbò hajj ní kẹ dúró ní àlàfo sí hajj kí mọ́gìdì tó ẹni tó bá lọ sí hajj tí a bá dúró ní àlàfo sí mọ́gìdì tó ó ti dára kó du ẹran kẹrẹ àmọ́ ó jẹ́ wájìbì tó ẹni tó bá lọ sí hajj tí bá kàn lọ dúró lára fa lọ́wọ́ ọ̀rọ̀ lẹ́jọ́ ní jìmọ̀jì lọ́lọ́ gbàrí wọ́n kò ní àlàfa ó dára kó du ẹran àrùn rọ̀ bàjẹ́ àmọ́ ti dára ẹran ọwọ́ àdó lára fáyẹ̀ títí títí ẹni òkú fòfẹ́ àràfà ẹni lára fáyẹ̀ títí tí mọ́gbìlì tó àmọ́kẹ̀lẹ̀ bá abúládá ọ̀rẹ́ tí a bọ̀ yé ẹ̀fọ́ ní kí mọ́gbìlì ní àràfà ẹ̀ tí wàá mú fún àràfà ẹ̀ fọ̀lá sí mùsùlùmíkà inú haram ẹ̀ wà kí mọ́gbìlì àti ìṣá ẹ̀ tó ní ṣe sẹ́nu bọ́lẹ́gbẹ́lẹ́ ni jẹ́mọ̀ òtìgbéem ti zoro wọ́n pè ní jẹ́mọ̀ òtìgbéem jẹ́mọ̀ òtàtẹ̀kìrìtà kí jẹ́ pé àti magrib lásìkò ìṣá ẹ̀ nígbà míì go slow gangan sí kí mo zẹ́lífà gan eleven ló ti bù twelve gbà míì ó di eyín tẹ́gbẹ́ ìjọba ẹ̀gbọ́n tí mo ti ti sáfù lẹ́yìn láti bọ́ dídàjì ooru ó di yé wa àwọn jàhìlì àjọ wọn ní àwọn ọ̀fẹ́ kò ní haram instead kò ló sárafa wọn àdó sí muzalifa bẹ́ẹ̀ ni wájú bìkì ẹ̀dó ní فبقى الركن من أركان الحجم ودي يوا هذا لا يفهم كي هاي تقربون إلى الله بترك الوادي مو سنتجي من هو في ليه مثل وقوف بالمزدلفة تعود بالمزدلفة في حرمني بدل الوقوف العرفة بعرفة إيش تقولوني عرفة يزعمون ان ورهم نقول إيه كاولوه بني لأنهم أهل الحرم ويقولوا كي أموه àwọn ẹni ọ̀wọ̀ ni wọ́n inú àyọ̀wọ̀ làwọn wà haram ni láyà hujjúlẹ̀ ilẹ̀ arafa oúnjẹ lọ sí arafa ilẹ̀ anẹ́ta min hil ní arafa ó ti kó nínú haram ó ti di hil ó ti yé ọmọ yẹtẹrẹ kúrẹ hakul wọtọrọ an òdodo wọn filẹ̀ nítorí àwọn kẹrọ ọlọ́ọ̀ba wọ́n á dá min amal jahiliya ilé ìníṣẹ́ sí jahiliya ni نسأل الله العافية الحمد لله بقدر بوامل تبركو ذلك تركهم حقوا تروعا بأي موسى وانتبنا يا موسى له جد أولي موسى لانتبنا أنه يتوفون بالبيت قرات هما ستواف للمنوه لا الجاهلية أو قرية ستواف لفسه ليه أو بيوت ستواف له لا لا ليه وديوني أكثر في السلام وبا ويكثر في السلام وبا ẹ wo àwọn àfa burúkú yẹn láyé tí wà àyèmọ̀tò mi dọ̀lẹ́ yìí kí wọ́n fọwọ́n ládùúgbò àti ìgbọ́ ọmọlúwàbí ẹni kò sàdúrà yẹn ẹni kò jíròrò kò sì rò ìgbọ́ ọmọlúwàbí mo ní ti ṣe ìdájà ní ìgbọ́ ọmọlúwàbí ẹgbọ́ rí àmì àmì gbọ́ dáadáa ó máa béèrè ó máa béèrè béèrè hàn oníkó ṣe lóru ó yẹ ìṣèjì àìrí àmì ṣèjì àwọn olóòṣà ni àwọn máa ti pàwáfù ní olúwa àwọn obìnrin ó sì lálẹ́ ní òwò àwọn obìnrin ó sì lọ́sàn ní àwọn ọkùnrin ó sì lọ́sàn ní òwò ló di wa náà mùsùlùmí kó rẹ̀ sọ̀rọ̀ àwòrán fún òní bu òwò wọn alẹ́dí ó wọlé àkọsí pọ̀ náà yẹn ni ní bá bí wọ́n rẹ̀ fáwọn táwọn ọlọ́ọ̀bà rẹ̀ ni يقولون لا نطوف بثياب عصينا الله فيه لا برمتي توافل وعصتها في سي الله بل كل ش... كل من ترك شيئا من العبادة تورعا نعم العروة أورا أن تكون أورا كان الناس يتوفون بالجاهلية قيامة في خمس أو يا أما في توافق على الموت يعني أما في توافق يوه لمكة وهم قريش وما ولدت أبنا ربي كان خمس يحفظون على الناس يؤتى رجل رجل ثياب يسوف فيها ويؤتى مرأة مرأة ثياب يسوف فيها فمن لم يؤتي خمس خاف بالبيت أريانا أما على مكة عن ونو كا ويفي راسه أو بن يوم فوق ويوم فوقني أو بن يوم فوقني نجيب عليه يكون يوم يوسف عفري واني أوه أخرجه البخاري إمام بخاري وهو مسلم أبي إمام مسلم وخرجه البخاري من باب الصلاة رقم باب الصلاة رقم لا تسع لكن أمر النبي صلى الله عليه وسلم أن لا يتوف بالبيت أريانا يقول لك يقول في طواف دلواني هو جاء عم بيراني أبي نعم وكذلك كل من ترك شيئا من الإبادة تورعا يجب أن كان pé òun fi kankan lẹ́yìn tó kí báyọ̀ ọlọ́ọ̀bà ló fi sílẹ̀ tó jẹ́ pé ọ̀rọ̀ yẹn jẹ́ ní ọwọ́ àánú ìgbádà tí ọ̀dà mọ́lẹ́mí ti dẹ́gbà ju ẹni tí bá kírun bọ́lá yóò sọ́lé máa àjẹmá àfi masjid ju pé kẹ̀dẹ̀ kí òkúta òyìnbó máa ti káṣí tẹ̀ rẹ̀ yá ọ̀sùnmọ̀ kò fẹ́ kọ́ pé à wọ́n já máa kírun kí wọ́n fẹ́ kó máa fún kírun kí wọ́n fẹ́ rìyà kí wọ́n fẹ́ kírun nílé ìṣòro ọ̀gọ́ngàn كما سمينا عن بعضهم بعد ما قلنا قوانا أو لا يطلب العلم أبكي يكون وما وما أو غير ذلك من تلك العبادات خشد الرياض بقول أجبا باية nínú díẹ̀ fi jọjọ́ rẹ̀ yẹn nínú kéèyàn ṣe bá ìrìyà ìwélé náà ó wà ń gbéyàn fi ọ̀rọ̀ yẹn lẹ̀ nìyẹn ó di yẹ wà ní ìparí báàbù yẹn báàbù báyà bí sọ̀rọ̀ lọ́wọ́ níbi ìkẹrin báàbù lọ́sọ̀rọ̀ tó tẹ̀lé lọ́sọ̀rọ̀ nǹkan káwọn èèyàn fi dáadáa rẹ̀ káwọn èèyàn gbádùn kó lọ pé àwọn ọ̀gbádùn torí àwọn ọ̀fẹ́ káwọn ọ̀sọ̀ wúlù káwọn ọ̀sọ̀ wúlù ó lè mú wọn pé kí máa wà gbádá wà gbádá kọjá lè mọ́ sí israf ọkọ̀ wá ní olùkọ́yà lọ́wọ́ bá lọ́wọ́ wúlù ló máa wọ káàkiri ara ọ̀ ìgbà ìsìlámù àbíkọ́ ní òní fẹ́yàwó bí àwọn sọdá sọdá قولي لي يبقى إسلام والله تعالى السلام عليكم ورحمة الله وبركاته